نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعو بفن ولن وبعد atọrọ asalatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú tíra ọmọdétul ahkam èyí tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa ìrun jùmọ́à عن عبد الله بن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يخطب خطبتين وهو قائم يفصل بينهما بجلوس láti ọ̀dọ̀ abdullahi ọmọ umar kọlọ̀ ọba subhanahu wa ta'ala kò bá wa yọnu sí ó ní òjíṣẹ́ ọlọ́wọ́ ọba muhammad sallallahu alaihi wasallam a máa ṣe khutba méjì wọ́wọ́ kọ́ imun lórí ìdúró يفصل بينهما بجلوس النبي محمد صلى الله عليه وسلم yóò la khutba méjèèjì pẹ̀lú ìjòkó gẹ́gẹ́ bí nǹkan tí àwa náà bá sábà ní àwùjọ wa ń bí ipé àwọn ìmáàmù tó bá di ọjọ́ jùmọ́ra mo máa ń bá gun orí tó bá sálámà tán òun ni ẹni tí ó pèrún ó pèrún eléyìí ni irun pípé tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú alkur'an ipe ya ayu alladhina amanu idha nudiya lis-salati min yawmi al fas'au ila dhikrillah ọlọ́ni mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìgbà tí a pèrún bá pèrún fún irun júmọ́ ní ọjọ́ júmọ́ ọlọ́run ọba ní ẹkọrí síbi ìrántí ọlọ́run ọba irun tí wó pè yìí yóò jẹ́ pípé ńgbà tí ìmáàmù bá gun orí mímbàrí tó sálámà sí àwọn èèyàn yóò wá jókòó lẹ́yìn ìgbà yẹn tí apèrún bá parí irun rẹ̀ ìmáàmù ó dìde láti ṣe khutba méjì khutba méjì yóò tún láwọn láàrin pẹ̀lú ìjòkó mi ìjòkó yìí bí anabi muhammad sallallahu alaihi wasallam bó ṣe máa ń ṣe nìyí ààrẹ lómi tí ó fẹ́ ṣe gbogbo khutba rẹ̀ lórí dúró kò ní fi ìjòkó sí that is kò ní la khutba méjèèjì pẹ̀lú ìjòkó eléyìí takò súnà anabi muhammad sallallahu alaihi wasallam bákan náà jòkó ṣe gbogbo khutba yìí àfi ìmáàmù tí ó bá ní excuse bóyá kò lè dúró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ó lè fa kó jòkó kó ṣe kútbà ṣùgbọ́n kí yẹn wo kó ń fẹ́ fi ṣọlá ní ipé orí ìjòkó lòun ó ti ṣe kútbà láì ní ìdí kan pàtàkì eléyìí tako súnà nẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam eléyìí ló fàá tó jẹ́ pé ìkannú àwọn olórí ó ń ṣe kútbà fún àwọn èèyàn ní ọjọ́ ọjúmọ́ ó wá ṣe lórí ìjòkó gẹ́gbẹ́ ṣe ń bẹ nínú sahih muslim ìkan lára àwọn sahabar tó wà lulá aléhìm káàbùn ojúra ó wá ní unzuri ila adal khabith ìyàtùbù qa'ida ẹwù yẹn jẹ́gẹ́jẹ́gẹ́ yìí ó ń kírun àbí ó ń ṣe kútbà lórí ìjòkó وقد قال الله تبارك وتعالى ọlọ́run ọba ọba àlekí ọládẹ̀ sọ́nú alkùnrán nípa wípé wọ ìdára àwò tìjáratan auláhwan ọlọ́run ní tí àwọn èèyàn bá rí ọjà auláhwan àbínkèrè kan ìfàdù ilé ìhà gbogbo wọn ó sá lọ síbẹ̀ àbí ọgọ̀rọ̀ wọn ó sá lọ síbẹ̀ wọ̀tẹ́rakú kẹkọ́ iman wọ́n wá fi ìrẹ́ ànẹ́bí sọ́lọ́lọ́hù kul ma inda Allahi khairun min Allahi wa min at-tijarati wallahu khairur raziqin Ọlọ́run ní sọ fún wọn ipe tí Ọlọ́run ọba palese kalẹ̀ fún ẹni tó bá sìn tó dúró ti ọ̀rọ̀ Ọlọ́run ọba tó dúró ti ìjọsìn Ọlọ́run ọba ó lóore ju gbogbo ọjà tí wọ́n láwọn fẹ́ lọ lọ ó lóore gbogbo nǹkan eré tí wọ́n láwọn fẹ́ máa lọ ṣe lọ áyà yìí ó sọ̀kalẹ̀ ìgbàtí anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó ń ṣe kúgbọ́ ajúmọ́ alowo àwọn èèyàn wá gbọ́ ipé ọjà ti de lati ìlú sham èyí tí a mọ̀ sí syria jordan ati palestine loni àwọn ọjà kan de torí pé ìṣe wọn náà ni pé àwọn èèyàn aparapọ̀ ìgbàmí wọn ará àwọn èèyàn kan lọ́pọ̀lọpọ̀ àwọn rajà ìgbà míì dẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ ọlọ́jà láti àwọn ìlú míì wọ́n á gbé ọjà wá ó wá ṣẹlẹ̀ wípé ní ọjọ́ yìí wọ́n gbé ọjà wá sí ìgboro mọ̀dínà kálukú tí wọ́n ń wo wípé èmi máa relé èmi máa relé tó ń bá dẹ̀ ti pẹ́ jù nu mọ́ṣáláṣí àbí tó ń wo bá lọ àwọn ẹlòmíì lọ ra gẹ́gẹ́ bí ó ṣe máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa náà kọlọ́mbà kó ṣàánú wa àwọn sàbí wa bẹ̀rẹ̀ sí dìde lẹ́yọ kọ̀ọ̀kan láti lọ parí ọjà wọ́n bá fi anabi muhammad sallallahu alaihi wasallam wọ́n fi ilẹ̀ lórí ìdúró tó ń bá kúdùbà lọ jáàbí rọjàláwọ̀ ánìyàn ó níyàn méjìlá péré ló ṣẹ́kùnù mọ́ṣálásí lára wọn labubakiri àti umar ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ ayà yìí kalẹ̀ lẹ́ni tó ń bá wọn wí nípa pé olùgbàgbó òdòdó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ wàyídára àwọn tìjáratàn àwòláhùwà ní fàdú ilé ìhà tán bá gbọ́ pé ọjà dé àbí nkìnrí kan dé ìfàdú ilé ìhà gbogbo ó túká lọ síbẹ̀ wọ̀tára kú kẹ́kọ́ iman wọ́n wá fi ìrìn ànábílẹ̀ lórí ìdúró kúlmà ìndàlá ìkọ̀ ìrùmìnàláhùwì wọ́mìnà tìjára sọ fún wọn wípé tó ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ bá olóore ju eré ṣíṣe lọ ó lórí ju fàájì lọ wọ́mínà tìjára ó lórí ju ọjà tí wọ́n ń tà lọ kí la fẹ́ ló ń bi eléyìí tá ń sọ fúnra wa òun náà ni wípé ọlọ́mọ bọba àlekíọlá ó ní wàtàrà kú kàkọ́ iman wọ́n fi ẹ́lẹ̀ lórí ìdúró tó túnmọ̀ sí pé anábìsọ̀lá asálám kúdbà tó ṣe ó ṣe lórí ìdúró ni ìgbà tí lára àwọn tó ń kírun fún àwọn èèyàn ìgbà tó ń wọ́n ṣe kúgbà lórí ìjòkó sábẹ́ ìkábùn òjòrò ó rí pé ìjòkó tó ń ṣe ó ń ṣe ní títí ìṣọ́lá ni ó ní ǹzúrù ilẹ̀ adal khabir ẹwù jẹ́gẹ̀jẹ̀gẹ̀ yìí ìyàkùtùbù ọlọ́run ọba àlekí ọládẹ̀ sọ wípé wà ìdára a ó ti já ara tana oláhàwà ní fàdù ilé ìhà wọ́tara kó kẹ́kọ́ ìmà eléyìn sọ fún wa ipe sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam òun ni kó ṣe yẹ́fṣílù bẹ́yìn náà méjìlósìn yóò jòkó láàrin méjì khutbai tó túnmọ̀ sí pé ìpele méjì òun ni khutbai nígbàtí imamu bá jòkó kí ni nǹkan tó yẹ ká máa sọ kí ni nǹkan tí imamu gan fúnni ó sọ eléyìí kò sí ẹ̀rí kan tó rinlẹ̀ látọ̀dọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ipe tí imamu bá jòkó nǹkan báyìí ni kó máa sọ bí ìsinmi ránpẹ́ òun kàn ní jùkú yẹn jẹ́ bẹ́ẹ̀ ni súnà anábíwá muhammad sallallahu alaihi wasallam ni àwọn táwa ń gbọ́ ìmọ̀mù kí ni káwa máa sọ eléyìí náà kò sí ẹ̀rí kan tó fi rinlẹ̀ pé nǹkan báyìí ni ká máa sọ bó tiẹ̀ jẹ́ wípé àwọn apá àwọn afá wọn léyìn lè ṣàdúà láàárín méjì yẹn ṣùgbọ́n kò sí tẹ́ksì tó sọ wípé ká ṣàdúwà ń bẹ́ ṣùgbọ́n kí ló fọ́ táwọn apákan afáàfi sọ pé a lè ṣàdúwà láàrin méjì òun náà ni wípé hadithi kan wá nínú sọ̀hì muslim ṣùgbọ́n hadithi ọ̀pọ̀lọpọ̀ àwọn afá aládìsí mi ní hadith tó ṣe wípé ó strange sí nǹkan tá a mọ̀ ni bó tiẹ̀ jẹ́ pé orin ilẹ̀ látọ̀dọ̀ abu musa al-ashari ipe ó sọ bẹ́ẹ̀ ìgbà tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó sọ fún àwọn sahaba rọ̀dọ̀wọ́n láàrín ó ní iná filjúmọ̀ àti lásàátán láyíwá fíkọ̀ ha abdul muslimun yes alullah ṣeyan au yes alullah akwairan illa àtọ́wù iyahu ọjọ́ juma àsìkò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe wípé ẹrù ọlọ́run n'i ní máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba àbí kò ní máa tọrọ oore kan lọ́dọ̀ ọba ilà àtọ́ ọláìyà ọba fún ní nǹkan tí ó ń tọrọ yẹn àsìkò kan bẹ́ẹ̀bẹ́ kí wá ní àsìkò yìí eléyìí ni in ti sàábé yìí fi sọ wípé láàrin ìgbà tí bá ilẹ̀ di àsìkò tó ṣe wípé wọ́n ó parí òun tí ìmáàmù bá jókòó sórí mímbàrí dàtí ìgbà tí wọ́n ń pèrún tó jókòó tí wọ́n ń pèrún ìlànà tó dọ̀ sọ́lá tí wọ́n è parí irun òun ni àsìkò yẹn eléyìn rẹ̀ látọ̀dọ̀ àbò mùsọ̀lá àṣàárì ṣùgbọ́n èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn àfá ń bẹ lórí rẹ̀ òun ni hadith àbò rẹ̀rọ̀dàláwà nípa pé àsìkò yìí láàrin ìrún asri that is lẹ́yìn ìrún asri títí di magrib àárín ẹ̀ ní àsìkò yìí wà lára àwọn ọlá júmọ́ àlélé yìí tó ṣe pé ó yẹ ká tún fi níkàkún fún ọjọ́ yìí yàtọ̀ fún àwọn kata ti ṣàlàyé fúnra wa tẹ́lẹ̀ lára ẹ̀ náà ni pé ọjọ́ júmọ́ ó ní àsìkò kan nú àsìkò kan ní ṣùgbọ́n àsìkò yìí a sọ yí pé àsìkò báyìí ni pàtó ṣùgbọ́n حديث hadith rabi الله anhu أني هي من أواخر العصر ني asr على ìparí alásàrì ni òun níbi tó wà so eléyìí tí abu musa al-ash'ari radiyallahu anhu tó sọ ni àwọn àfá mi fi sọ wípé ìgbà tó bá ṣe wípé láàrin ìgbà tí mo ń bá jòkó títí di ìgbà tí wọ́n kírun ni ó túmọ̀ sí pé tí a bá rí opportunity láàrin méjì yẹn a lè ṣàdúwà torí pé ńgbà tí ma mú jòkó tó dákẹ́ tí ó sọ̀rọ̀ mọ́ àwọn náà lè sí opportunity yẹn láti lè fi ṣe àdúwà eléyìí ni tí apákan àwọn àfá tí wọ́n fi sọ tí wọ́n sọ ṣùgbọ́n pé ṣe anẹ́sọ̀ ọlá sálámi tí imam bá ti jòkó ká ṣe àdúwà eléyìí kò sí any clear text tó sọ ṣùgbọ́n ẹni tó bá ṣe kò ń ṣe nǹkan tá a lè lè gbogbo lórí torí wípé ọ̀rọ̀ tí sàábé kan náà wọn sàábé anábọ̀ muhammad sallallahu alaihi wasallam tó sọ ó bẹ ní ìbámu pẹ̀lú rẹ̀ bákan náà tàbádẹ̀ wo tí àwọn sàábé mi náà tún sọ nípa wípé ìparí àlàásàrì ní àsìkò yìí ń bẹ a rí pé gbogbo ẹ̀ náà ó múra wọn ó dá ẹgẹ́ bí ọ̀rọ̀ lè látún kọ́dìrì ni tó ṣe pé ọlọ́mọba subhanahu wa ta'ala sọ pé lẹ́yìn látún kọ́dìrì khairu min alfi shahara òru leilatul qadri ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ìjọsìn tá a bá ṣe ní òru yẹn nìkan ó lóore ju ìjọsìn tá a ṣe fún ẹgbẹ̀rún oṣù lọ ṣùgbọ́n òru wo gangan ni 21st ni 22nd ni 23rd ni 24th ni 25th ni 27th ni 29th ni kò sẹ́ni tó lè sọ pàtó torí pé òru yẹn ni a máa change láti oru kan sí kejì ó ti ṣẹlẹ̀ ní 21st rí gẹ́gẹ́ bó ṣe rí lẹ́nu sahih muslim ó ti ṣẹlẹ̀ ní 27th rí ó ti ṣẹlẹ̀ ní 24th rí torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún wa pé iná anzalnahu fi laylatil qadr ọlọ́ni àwọn aláṣọ alkùránì kalẹ̀ ní òru laylatul qadr 24th night ramadan tó túnmọ̀ sí ó lè jẹ́ nínú àwọn even nights yàtọ̀ fún odd nights so bóò láṣọ wá fẹ́ rí lélátùl kọ́dírì òun ló fi jẹ́ pé àmọ̀ ṣe ìjọsìn nínú àwọn òru tó tó parí rẹ̀ lànàbíwá muhammad sallallahu alaihi wasallam sọ fáwọn sahaba rẹ̀dùwọ́lá alim ó ní taharau lélátùl kọ́dírì filashil awahir ní ọdún kan ó sọ fún onílẹ̀ látùl kọ́dírì ẹ máa wá sí òru mẹ́wàá tó parí yàtọ̀ fáwọn ìlàtúrù kọ́dírí ìkówójẹ ìkówómi ìjó àti gbogbo ẹ̀táwọn èèyàn ṣe lónìí iléyìn ṣàrẹ̀ ẹ̀sìn wa lẹ́làtúrù kọ́dírí ní tí èèyàn máa ń wá fún ìjọsìn ni à ń kí tàràwí à ń ṣe ti láwàtúrù quran eléyìn ìlàtúrù kọ́dírí tí ẹ̀sìn mú wa kò ń ṣe ìlàtúrù kọ́dírí celebration táwọn èèyàn ṣe lónìí kọ́lọ́mọba kó ṣàánú wa kí la fẹ́ lómi eléyìí òun náà ni wípé kò sẹ́ni tó lè fọwọ́ sọ́yà pàtó wípé lẹ́dàtù kọ́dìrì tọ́lọ́wọ́ bá sọ fún wa kó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ òru báyìí ní gbogbo ọdún ó lè jẹ́ òru báyìí ní ọdún yìí tó bá dọdún tó ń bọ̀ yóò tún jẹ́ òru mi kí ló fà tọ́lọ́wọ́ bá fi ṣe bẹ́ẹ̀ àwọn àfáà nítorí kálíbà kún fún ìjọsìn náà ni so àdísì pé iná fìljúmọ̀ àti làṣàátàn láyé wà fíkọ̀ abdul muslim yẹ́sàlùlá àṣẹ́yàn àwọn yẹ́sàlùlá àṣẹ́yàn ni làtọ́wùlá ìyá àdísì yìí náà àsìkò wo ní pàtó ọlọ́run ọba pa á mọ́ fún wa nítorí kálíbà kún fún ìjọsìn náà ni kálíbà kún fún ìjọsìn nígbà téèyàn bá fi gbogbo ẹ̀yìn àlásáàrí rẹ̀ tó ṣe pé ó kún fún ìrántí ọlọ́run ọba yóò ṣàṣekùngé àsìkò tọ́lọ́run ọba ń sọ yìí yóò ṣekùngé àsìkò tí a muhammad sallallahu alaihi wa sallam tó ń sọ fún wa yìí bẹ́ẹ̀ náà ni téèyàn bá fi gbogbo ọjọ́ júmọ́ rẹ̀ tó ṣe kó kún fún ìjọsìn ìṣàṣàlátù fún anẹ́bù muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí nǹkan tá a sọ̀rọ̀ yìí fúnra wa ìpé anábíwá muhammad sallallahu alaihi wasallam ní akthiro ẹ ma ṣe fíhí mina sọlá àti àlàyé ẹ ma ṣàṣàlátù tó pọ̀ fún mi muhammad sallallahu alaihi wasallam ní ọjọ́ juma kò dí àwọn àṣàlátù ọjọ́ yòókù àṣàlátù tá ń sọ kò ń ṣàṣàlátù oníjó àtàṣàlátù onígele eléyìí ó kì í ṣàrẹ̀ ẹ̀sìn wa àṣàlátù wípé mùsùlùmí jòkó ó ṣe àlà ó mọ̀ sọ́lé ara muhammadin wa àlà ali muhammadin كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد الصلاة إليه لا سو يتوبا لي سو كلهم كاكا ipe mẹ́wàá ni kó sọ mẹ́fà ni kó sọ mẹ́wàá ni kó sọ ọgọ́rùn ni kó sọ iye tó bá lè sọ ṣùgbọ́n ẹ̀sàn rẹ̀ náà ni pé mọ̀ sọ́lá aláyà maratan wáhídá ẹgbà lè ṣe àsàlátù ẹyọ kan fún mi muhammad sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n ọba sọlọ́láhùn àríyá aléhìbí àṣàrà ọlọ́wọ́n ọba ó fi mẹ́wàá rọ́pò fún torí bọ́lọ́wọ́n bá ṣàṣàlátù fún àwa náà gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá ṣe fìrìlẹ̀ nínú súrat ọlọ́wọ́n bá ti ní káṣàṣàlátù fún alẹ́ muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́n ni wà lẹ́rí yusọ́lì aláìkùm ọlọ́wọ́n lòun lòun ṣàṣàlátù ẹ̀yin olùgbàgbò ẹ̀ṣà sàlátù fún ànábì sọ́lọ̀lọ̀ àsálàm wàsálímú tẹ́sílìmà ẹ̀dẹ̀ ṣe sàlámù fún wọn ló jẹ́ pé ìhun táǹkì àṣà sàlátù fún ànábì muhammad sọ́lọ̀ àsálàm àṣà sàlátù fún níbẹ̀ ànábì wa muhammad sọ́lọ̀ àsálàm ó wá ní káṣe ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fóun ní ọjọ́ júmọ́ torí pé fa iná sọ́lá tẹ́kùn márùndọ̀tún aláyà àsàlátù tẹ́ bá ṣe àsàlátù tẹ bá ṣe ọlọ́run ọbó ní kó máa bá mi kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni wípé ọjọ́ júmọ́ ó ní àwọn àǹfààní tó pọ̀ lára àǹfààní rẹ̀ náà ni àsìkò kan tó ṣe pé tẹ́rú bá ṣàdúrà ń bẹ́ ọlọ́run ọbó gbàdúrà yẹn gbàtà wa máa àsìkò yẹn pàtó ń kọ́ tó túmọ̀ sí pé ọjọ́ júmọ́ kágbìyànjú àti lòó fún ìrántí ọlọ́wọ́ba lọ́lọ́wọ́ba fi sọ pé wọ́kùrù lọ àkẹsí rọ́ọ̀nù ọlọ́wọ́ ní ẹ̀rántí ọlọ́wọ́ba lọ́pọ̀lọpọ̀ ní ọjọ́ júwọ́n yìí ìyẹn ò ní ká má tajà ìyẹn ò ní ká má rà ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà ń kọ́ ọlọ́wọ́ba ní ẹ̀rántí ọlọ́wọ́ba lọ́pọ̀lọpọ̀ ní ọjọ́ júwọ́n so eléyìí sọ fún wa pàtàkì ọjọ́ júwọ́n so hadithi ó fi rinlẹ̀ pé anábíwá muhammad sallallahu alaihi wasallam a máa ṣe khutba méjì yóò jókòó láàrin khutba méjèèjì ìjòkó yẹ kò sí nkankan tó wánú ẹgbà wá pé ntánàbí máa ń ṣe ní tó lálàáfíà bákan náà àwata jẹ́ ẹni tó ń gbọ́ khutba kí ni káwa máa ṣe àwọn afáàmì ní kò sí tó burú ká sízi opportunity yẹn láti lè fi ṣe àdúrà àwọn míì ní kò ń ṣe àsìkò yẹn àsìkò tí anẹ́bísọ́lá asálàmsọ ìparí ọ̀sán ló wà àbíká lẹ́yìn alásàrì ṣùgbọ́n kí ni pàtó awa wo ni mínítì wo ni sẹ́kọ̀ndì wo ni aláwọ̀ àlàm an jabir bin abdullahi radiyallahu anhuma látọ̀dọ̀ jabir ọmọ abdullahi kọlọba yẹn musulman àti bàbá rẹ̀ jẹ́ arọ́julun oní arákùnrin kan dé wọn nàbí yusuf allah asalam yàtọ̀bùn náà sayawu ní ọjọ́ júmọ́ fọ́kọ́l òjíṣẹ́ ọlọ́mbà wá ní sọ lẹ́ìtẹ̀yà fúlán ìrẹ́ lágbájá ṣe ó ti kírun kọ́ọ̀dàlá olóhun ò tí kí dàti ṣe oye náà fílà ń gbà tó wọlé arákùnrin ní ara anábi ni kún dìde fárka àràkà àtẹ́yìn nípa pé ta bá wọnú mọ́ṣáláṣí ta lálùwàlá anábì sọ́lọ́ asálám ó ní ìdàdákàlà àdókùnmọ̀lì masjid tí ẹ̀kan ní bá wọ mọ́ṣáláṣí fàlàyé jẹ́lẹ́sì kó má jòkó hátà yóò sọ́lì ara kàtẹ́yìn àfìgbà kò bá súnnà náà muhammad sallallahu alaihi wasallam tánàbí sọ lásán bá rí ẹ̀ tó lálùwà látó wọnú mọ́ṣáláṣí tó kàn fẹ́ jòkó bí àsìkò òun ti tó ní àbásìkò òun ò tí tó dàtí ṣe wọ́n ṣe àdánù ló fi wá sí mọ́ṣáláṣí ni àbókàn wá sí mọ́ṣáláṣí ṣó lálùwàlá tó bá ti lálùwàlá súnà anábíwá muhammad sallallahu alaihi wasallam òun ni wípé kó yan náfìlà méjì kó kàn mọ́ a bá rẹni tó ṣe wípé ó lálùwàlá kó bákan méjì ni ìsídà kó ṣe pé ẹnìyẹn kò mọ̀ pé in tó yẹ kó ń ṣe nìyẹn ọkọ̀ ṣe pé lóhun gbà pé kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n yìí tó tẹ́wọ̀n òun ni wípé súnà rẹ̀ muhammad sallallahu alaihi wasallam òun ni kìíní ẹnu àwọn afá kò lórí ẹ̀ àfitẹ́yàn bá wọ mọ́ṣọ́láṣí ní àsìkò tó ṣe wípé wọ́n ní kí ẹ má kírun lókù eléyìí ẹnu àwọn afókòlé lórí lápẹjúwe ìkan lára àwọn sahaba anábíwa muhammad sallallahu alaihi wasallam ọkùnbẹ̀ bin amir radiyallahu anhu gẹ́bọ́ sí mẹ́nu sahih muslim ó ní salatu sa'atin kana rasulullah sallallahu alaihi wasallam yanhana an nusalliya fihin wa an nakbura fihin na mutana àsìkò mẹ́ta kan bẹ tó ṣe pé òjíṣẹ́ ọlọ́wọ́ ọba máa ní ká mọ́ àkọ́kọ́ ó ní hìnà tọ́tùlù ṣẹ́mṣù bá zígàtàn ìgbà tó nù máa ṣe ń yọ anábi ní kama kírun gbà ẹ̀ hátà tẹ̀rẹ̀tẹ̀fìà títí èlọ sókè ilé ìlàmọ́ fi ń sọ fún wa pé ẹni tó lóun fẹ́ yẹ ìrùn dùhà àbóhun fẹ́ kíná fílà tí anábi wa muhammad sallallahu alaihi wasallam ní ẹrú kan ò ní jókòó sínú mọ́ṣáláṣí lẹ́yìn gbà tó bá kí ìrùn àṣùbá tán tó ń ṣe ìrántí ọlọ́run ọba títí tí òun fi wá yọ kó wá kíráka méjì àfi ṣe wípé ládẹ́ ẹni tó ṣe umra àti hajj tó pé pérépéré lọ́lọ́run ọbó fún sọ ló jẹ́ pé ọ̀nà tá a fi ń súnmọ́ lọ́run ọba ọ̀nà tó pọ̀ ni gẹ́gẹ́ bí àwọn àlàyé tá a mọ́ sábà ń sọ fúnra wa tó bá ṣe pé ìsúnmọ́ lọ́run ọba la nídìí kò ń ṣe wípé àwa náà fẹ́ ṣakọ kò ṣe pé àwa náà fẹ́ ṣe fáàrí ní olówó ìyẹn ò túmọ̀ sí pé mi lè súnmọ́ lọ́hun ẹni tó lówó kò túmọ̀ sí wípé kí ni yóò lọ lájú mi lọ wájú ṣùgbọ́n wọ̀nyí ni wàláhí serious dáadáa tó fẹ́ràn kó mọ̀ ṣèjọ́sìn àwọn kátà ní sọ lásán rẹkọmẹ́ndì ni kò lè ṣe tán yóò ni bó ni kò lè ṣe tán yóò mú nú ẹ̀ so anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó lẹ́yìn tó bá fi lè wọnú mọ́ṣálásí kó mọ́ jòkó àfìgbà tó bá kíráka méjì tàti tó bá lálùwàlá tí ò bá lálùwàlá kò ń ṣe ọ̀ràn èèyàn pé kó lọ ṣàlùwàlá nítorí kó lè ba àyàn ráka méjì tó bá ṣe bá aláìfi ṣùgbọ́n ní àlùwàlá ó wọnú mọ́ṣálásí kó kàn wá jòkó bẹ́ẹ̀ eléyìí tako súnà rẹ̀ muhammad sallallahu alaihi wasallam ǹjẹ́ ẹlẹ́ṣẹ̀ wà lẹ́ni àbí kò ń ṣe ẹlẹ́ṣẹ̀ àwọn àfáàmì lẹ́lẹ́ṣẹ̀ ni àwọn míì ní kò ń ṣe ẹlẹ́ṣẹ̀ torí pé kò ń ṣe ọ̀ràn yẹn ní irun yẹn ṣùgbọ́n yìí tí ó tẹ̀wọ̀n òun náà ni pé káṣáàrí pé súnà ní muhammad sallallahu alaihi wasallam ní ká mọ̀ fọwọ́ ti dánù torí pé àṣẹ ànábì muhammad sallallahu alaihi wasallam ní ọlọ́dẹ ní fali ahdari lẹ́dínà yóò khálí fún an amrihi an tó sí kí fitina mọ̀ lọ jẹ́ tiwọn àbí yẹlẹ́ tẹ̀léwu so àṣẹ rẹ̀ ṣọ́ràn yẹn ni tó ti ẹ̀gbà lérò pẹ̀lú ẹgbà tó ní ká ṣe àbí kò ń ṣọ́ràn yẹn ká fi yún lẹ́nà ká ṣe ṣó pa wá láṣẹ ni ká ṣe ìyẹn là á fi bọ́ kúrò nínú àwọn in tó lè fẹ́ so mọ́ ṣùgbọ́n ta máa ń wo pé kẹ kò ń ṣọ́ràn yẹn kò ń ṣọ́ràn yẹn tó wá lọ padà jọ́ràn yẹn ń kọ́ so ló fà tó fi jẹ́ pé ẹni tó bá wọnú mọ́ṣáláṣí tó bá ti lálò ọ̀la kó mọ́ jòkó kó yẹn náà fìlà méjì ibi tí kìíní ìkapádé ohun ni alẹ́bisọ lásán ṣe kúdùbà èèyàn kan wọnú mọ́ṣáláṣí ẹnìyàn á fẹ́ jòkó gẹ́gẹ́ bá ṣe padà mọ́ kàfúnra wa tí mọ́ mo bá ń ṣe kúdùbà lọ́wọ́ àgbọ́dọ̀ ìgéjì ara wa níbi nǹkan mímọ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí alẹ́ muhammad sallásán sọ fún arákùnrin yìí ó ní alsọ́lá ìtara kàtẹ́yìn ṣó ti kíráka méjì yẹn ni àwòfárka àràkàtẹ́ kíráka méjì arákùnrin yẹn dìde ó kíráka méjì tí alẹ́ muhammad sallallahu alaihi wasallam sallam tó sọ fún tó túmọ̀ tahiyatul masjid ìyẹn ráka méjì tá a máa ń kí ń gbà tá a bá wọnú mọ́ṣáláṣí tá a lálùwàlá emphatic ni ta ba bá sọ pé wà compulsory torí pé tí o bá wà emphatic tí o bá ni to to to kan pa anabi muhammad sallallahu alaihi wasallam ni máa sọ fún arákùnrin yẹn wípé kó dìde ipe kó kí torí nígbà tó bá sọ pé kó dìde kó kí arákùnrin ẹ ti ń ṣe nǹkan míì yàtọ̀ fún pé kí ni kó lísì so eléyìí súnnà ní muhammad sallallahu alaihi wasallam na al'imamu malik rahimahullahu ta'ala àwọn ọmọ pé tí imamu bá ń ṣe kòtùbá lọ́wọ́ wípé ta bá wọnú mọ́ṣálásí adìlálùwàlá tí mọ̀mú bá ti ń ṣe khutba lọ́wọ́ ká má kì í ká jòkó ká má gbọ́ khutba ni eléyìí ni ó mú wa lọ síbi hadithi tó tẹ̀lé an abi ureta rọ́dí allahu anhu láti ọ̀dọ̀ abu urira kọlọba subhana wa ta'ala kó wà yọnu sí anna nabiya sallallahu alaihi wasallam qal wani òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ yí pé ìdákùltà lè sọ tó bá sọ fún ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ńgbà tó jòkó nù mọ́ṣáláṣí ní ọjọ́ ọjúmọ́ tí ìmáàmù ń ṣe kúrúbà lọ́wọ́ ansait dákẹ́ kó mọ́ gbọ́ntán sọ yọ́mọ́lẹ́júmọ́ ní ọjọ́ ọjúmọ́ wọ́n ìmáàmù yẹ́ tó tí ìmáàmù rẹ̀ ń ṣe kúrúbà lọ́wọ́ hadithi tí a kà ó ní imamu malik rahimahullahu ta'ala wọn fi sọ wípé ní tó bá wọnú mọ́ṣálásí tí mọ́mú ṣe kútùbà lọ́wọ́ ní ọjọ́ júmọ́ kó mọ́ yẹn náfìlà torí pé ìgbàtán bá sọ fún ẹni tí ó ń ṣe wáàsí nígbàtí mọ́mú ṣe wáàsí ipò ti ṣe mistake bó wà lẹ́ni tó ṣe yí pé òun ò ṣe wáàsí tó ṣe pọ́n tún bí sí ààrẹ pẹ̀lú nǹkan mí ni a ṣe ní sọ pé òun ṣe mistake so àwọn mú general mini hadithi ìdàkútàlì sọ̀híbì kàwàlì máa mú yàkútù sáà àwọ̀ ansit fakọ̀dàgọ̀t tó bá fi lè sọ fún ẹni tó ń bẹ lẹ́gbẹ̀rẹ̀ nígbà tí mẹ́mú ìṣe kúpa lọ pé kó dákẹ́ ipò ṣe mistake bó wà lẹ́yìn tó wọnú mọ́ṣáláṣí tó bízi ààrẹ tó ló yẹn náà so general implication rẹ̀ ni àwọn mú ṣùgbọ́n gẹ́gẹ́ bí ta mọ́ sọ fúnra wa tí ẹ̀rí bá ti rin ilẹ̀ ọ̀rọ̀ anybody ò níwèé tì mọ́ bẹ́ẹ̀ nìyẹn ti lè kó kàǹkà tó bó ti lè kú jẹ́ ní ta rẹ̀spẹ́tì tó ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ojú ọ̀rọ̀ gbogbo àwọn èèyàn lọ lápẹjúwe ká ní abubakar ló sọ nǹkan tó yàtọ̀ sí tánẹ̀ muhammad sallallahu alaihi wasallam sọ pé yá kó mọ̀ pánábí sọ ọ̀rọ̀ lórí ẹ̀ òun ṣe gbìyànjú rẹ̀ ni tá a bá a nígbà ọ̀rọ̀ abubakar ọ̀rọ̀ anabi muhammad sallallahu alaihi wasallam agba torí pé ọlọ́wọ́ bó wùnà abubakar sí wa anabi muhammad sallallahu alaihi wasallam òun lónà sí wa eléyìí dẹ̀ ní ọ̀nà tá a fi ṣe islam tí ó fi jẹ́ tọ́lọ́wọ́ bá ní fàlíyà àzárí lẹ́dínà yóò hálí fún an amri ọlọ́ni àwọn tí wọ́n ń takọ àṣẹ ànẹ́bì kan ṣọ́ra antusibon fitnatun kó máa jẹ́ pé fitina ni ó kangun ìgbésí ayé wọn àwòyún sí ibàkùn àzábùn alim àbíyẹ eléte ìlérò ọlọ́ni ìdákọ́dọ̀lọ́hu arọ̀sùlùhù amran tí ọlọ́wọ́ bá àti òjì rẹ̀ bá dá ẹjọ́ kan á ní ẹkú nílẹ̀ omúlùkìyàrátùmín amrin káwá ní àwọn tún ní option mi ọmọ ní àṣìlá arọ̀sùlà ẹni tó bá ṣẹlọ́n tó ṣe òjíṣẹ́ ọlọ́wọ́ bá fọ̀kọ́dọ́là ó ti sọ̀rọ̀ dọ̀là alámúbìnà ní àlù tó fojú hàn àwọn ayà pọ̀ lórí àbó sọ nǹkan tó yàtọ̀ sí tí ọlọ́wọ́ bá sọ kí wá là á pè òun tó wá ṣe pẹ́ni tó ṣe pé ó fi ìfẹ́ ẹnu sọ tó yàtọ̀ sí tí ọlọ́wọ́ bá sọ ni ó fi ìfẹ́ ẹnu sọ tó yàtọ̀ sí tí alẹ́ muhammad sallallahu alaihi wasallam sọ ni aya ibo náà wì ṣùgbọ́n ẹni tó ṣe pé ó ṣègbìyànjú ni bẹ́ẹ̀ ló dẹ̀ lẹ́tọ́ àti ṣègbìyànjú àfẹ́ẹ̀sìn lòun náà ó wá ṣe mistake irú èèyàn bẹ́ẹ̀ ọlọ́wọ́ bó ṣàforíjì fún inṣàlá torí wípé kí ni ẹni tí ó wà qualified láti ṣe gbìyànjú ni yàtọ̀ fún aláìmọ̀kan anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní alkudọ́tù salasa àwọn èèyàn tí ma dá sọ́rọ̀ ẹ̀sìn ìran mẹ́ta ni wọ́n àwọn èèyàn tí dájú ẹ̀sìn èèyàn mẹ́ta ni wọ́n ó ní kọ́dín filjannati adájọ́ kan lo aljannati wà kọ́díyá ní finnar àwọn adájọ́ méjì náà ń lọ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó wá sọ̀rọ̀ nípa àwọn adájọ́ méjì tí wọ́n ń lọ náà ó ní àkọ́kọ́ nu wọn lẹni tó ṣe wípé arọ́fọ̀l hakọ̀ ó mú òdodo wàkọ́dọ̀ bí kìláàfì ó wá dájọ́ pẹ̀lú tó yàtọ̀ sódodo ó mọ̀ pé bó ṣe yẹ kó ń sọ ní tọ́lọ́wọ́ bá sọ tánàbí sọ ní ṣùgbọ́n fún ìdí kan sí kejì bí a torí adùn ayé tó ń wá àbí bí a torí kinní kan tó fẹ́ gbà àbí torí favoritism ni yóò wá dájọ́ pẹ̀lú tó yàtọ̀ sí ti ọlọ́run ọba àti òjíṣẹ́ sọ gẹ́gẹ́ bó ṣe gbalẹ̀ kan lónìí tí àwọn èèyàn ó mọ̀ ṣejú ṣáájú ìgbàtán bá ní kan dá sọ́rọ̀ wọ́n sọ́rọ̀ ní tí ó fẹ́ ẹni tó súnmọ́ wọn bẹ́ẹ̀ náà mọ̀ wípé ìtàwọn ẹ̀káwọn sọ kọ́lá àwọn sọ yẹn ṣùgbọ́n torí concentration kan sí kejì ní nǹkan àǹfààní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò mú wọn sọ irú àyìnyàn báyìí kọ́lọ́n ọba kó ṣàánú wa anẹ́bọ̀wá muhammad sallá asálá ní iná ló ń lọ ẹnì kejì òun náà ni mankọ́rọ̀ alajahlin ẹni tó fi àyìnbọn kan dájọ́ that is kò ń ṣo nímọ̀ ó ń dá sọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ó ń ṣe nǹkan tá a máa dá sí tá a bá mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣe pé ó jẹ́ àfẹ́ ẹ̀sìn tó mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tó ń ka ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn dáadáa torí pé kò sẹ́ni tó mọ̀ tán ó wá sọ ọ̀rọ̀ kan wá kú díẹ̀ káàtó anẹ́bọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní eléyìí òun àní pé ó ń lọ iná torí pé ẹni tó ní ẹ̀tọ́ àti ṣègbìyànjú ni ó dẹ̀ ṣègbìyànjú fèlè lànàbí fi sọ́nú ọ̀rọ̀ ẹ̀mí ó ní ìdá hakamal hakim fashtahada tí adájọ́ bá dájọ́ tó ṣe ìgbìyànjú that is adájọ́ tó ṣe wípé ó nímọ̀ fa asọ́bal haq ní tó wá dálẹ́jọ́ wá jẹ́ òdodo falau ajira yóò gbà ládá méjì wájú ọlọ́run ládá kó sòdodo dẹ̀ ládá wípé ó gbìyànjú wa ìdá hakamal hakim fashtahada tí ẹni tó dé adájọ́ tó jó nímọ̀ tó bá ṣe ìdájọ́ tó ṣe gbìyànjú kò wá ìtì pọ́ìntì fa akọ́tọ́ a anẹ́bùsọ̀ lásán wá ṣe mistake ní faláwọ̀ ajúrò yóò ṣì gbà láàdá torí pé wọ́lá ilẹ̀ azim ọ̀rọ̀ ẹ̀sìn lára àwọn táksì tó fi lè jù ní nǹkan tó ṣòro dá sí ni nǹkan tó ṣe pé èyí ó ṣe gbìyànjú ni èyí o ka ka ka ka ka ká kó tó lè ara ibi sáwọn nǹkan mi yàtọ̀ fẹ́ni tó ṣe yí pé ó kẹ́ gbé rẹ̀ kalẹ̀ ó kàn fọpọlọ báwọn èèyàn sọ̀rọ̀ tẹ́bá bẹ́ẹ̀ lọ rẹ̀ pé léyìí tó sọ yìí kílẹ̀ rí ó lè sọ fún yí pé kí ló tún burú bí ilé kò báwa ṣe máa ń ṣe ń tiwa wa ṣe báwọn bàbá wa bá a ṣe bá bàbá wa tán ṣe máa ń ṣe gbà olódẹ̀rí ọ̀nà táà lè ti lòye ẹni ká sọ pé ń ta báwọn sọ̀hábà rọ̀dẹ̀wàlùlá àlehìm tí wọ́n ń ṣe àbí tí àwọn sọ̀hábà rọ̀dẹ̀wàlùlá àlehìm tí wọ́n ṣe léléyìí ní tí alẹ́ muhammad sọ̀lásùn àtàwọn sàábé tí wọ́n ṣe léléyìí ìgbà yẹn làálàá mẹ́rin wa ṣùgbọ́n pé bàbá wa kan tó ti kú ní 100 years ago 150 years ago 200 years ago 500 years ago ẹ ṣe mọ̀tán máa ń ṣe nu ta abálákọ́lẹ̀ pọn máa ń ṣe nu ṣé five hundred years ago ni islam bẹ̀rẹ̀ islam ó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ ànábì tí ọlọ́wọ́ bá rán sí wa tó rán sí wa gbẹ̀yìn òun náà ni ànábì muhammad sallallahu alaihi wasallam ó ti jáde láyé sí ní nǹkan tí yóò dí ní one thousand four hundred and twenty eh, twenty six years ànábì ti jáde láyé tí yóò dí ìyẹn jíjáde láyé là ń ó ṣe yíra rẹ̀ ní 1436 years ago bóòlù aṣèwá fi téèyàn kan sọ ní 500 years ní in tó gbélé ẹ̀rọ fún rẹ̀ ìròrí rẹ̀ a wá fi gbọ́ọ̀rọ̀ àdẹ́ muhammad sallallahu alaihi wasallam a fi gbá dànù àwọn ni a ń takọ̀ àwọn bàbá ṣé ìrẹ́lẹ̀ sọ pé bàbá takọ̀ ànábì ni torí pé àdẹ́ muhammad sallallahu alaihi wasallam wá síwájú àwọn bàbá muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ bá fi anẹ́ muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ bá ní ẹni tí ó bá tẹ̀lé ó ti sọnù so eléyìí ó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé abẹ́lọ́wọ́ba subhana wa ta'ala èyí tí a bára wa sọ iná kọlọ̀bà kò jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa ìta ń sọ fúnra wa òun náà ni wípé tí wọ́n bá ń ṣe kúdùbà lọ́wọ́ a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ débi pé kò ní ìdíkà wáàsí mi yàtọ̀ fún wáàsí tí wọ́n ń ṣe agbọ́dọ̀ listen attentively ni ṣùgbọ́n tó bá ṣe wípé ìmáàmù ló bá ẹni tó wọlé sọ̀rọ̀ abẹ́ ó béèyàn kan sọ̀rọ̀ nú àwọn jẹ̀mọ́ eléyìí bá láìfi bí irú ọ̀rọ̀ tí adé muhammad sallallahu alaihi wasallam tó sọ fún arákùnrin tó wọnú mọ́ṣáláṣí pé kírun so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì kọ́lọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kó fún wa ní àgbọ̀yé nípa ẹ̀sìn rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك لا هم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أوكي نعم que deixa na ma lori iberi e ti ma mba gori mimba ritu salama a shewalai asiputa alisoro ta ma n kperu lowo a lisoronem sugbon in to daafuwa olipita ma n kperu ka na moson ti eni to kperu so gege bi ekota ti ko sẹ́yìn ṣé ọ̀ràn yẹn wá ní kò ń ṣe ọ̀ràn yẹn torí pé a rí pé àwọn sahaba anabi muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá ń pèrò lọ́wọ́ ìbámi wọn a máa bára wọn discuss tí wọ́n ní sọ nǹkan tí ẹni tó ń pèrò ń sọ bẹ́ẹ̀ ni eléyìí gẹ́gùsí bẹnu mọ́ àtọ́ imam malik umar radiyallahu anhu ó lè jẹ́ pòun ló ń ṣe khutba lọ́wọ́ ń gba ẹ̀ náà so àdẹ̀mọ́ umar èyàn tí ó ń fẹ́ jẹ́ kí nǹkan lọ lásán tí ó gba rédèrèdè láàyè ni pẹ̀lú gbogbo ilé náà kò lè má àwọn èèyàn tó túmọ̀ sí pé tí wọ́n bá ń ṣe kúdùbà lọ́wọ́ tá a bá ń sọ̀rọ̀ àti wọ́n bá ń ṣe a máa ń pèrún lọ́wọ́ tá a bá ń sọ̀rọ̀ kò bá nǹkan kan jẹ́ àní lè má àwọn èèyàn àfi tí ohun wọn bá lọ sókè débi pé yóò máa àfẹ́kì ohun tí wọ́n ń pè lókun ṣùgbọ́n tá máa ń sọ̀rọ̀ jẹ́jẹ́ eléyìí kò bá kò bá nǹkan jẹ́ bẹ́ẹ̀ ni wọn kò sínú ẹ̀ṣẹ̀ náà tó bá di pé ìmọ̀mù ṣe kútbà lọ àsìkò gbáyẹ àsìkò tí ẹnibọ̀dì gbọ́rọ̀ sọ̀rọ̀ mọ́ni àsìkò tí ẹnibọ̀dì gbọ́rọ̀ sọ̀rọ̀ mọ́ni rẹ̀ ṣùgbọ́n ṣe támádárúkọ muhammad sallallahu alaihi wasallam ǹjẹ́ àdì sàṣàlátù fún gbà yìí eléyìí ẹnu àfọ kò lórí ẹ apá kan àwọn àfọ àwọn ní ká mọ́ ṣe àwọn míì ní ká mọ́ ṣe rárá torí pé ta bá wà ní ilé àbáǹtọ̀ lọ́wọ́ àwọn agbọ́tán anẹ́bí muhammad sallallahu alaihi wasallam a ní ṣe sallallahu alaihi bẹ̀rẹ̀ so eléyìí sọ fún wa nípa wípé ẹ̀rí tó sọ kàtígóríkálì pé ká ṣe kò sí ṣùgbọ́n àwọn afá wọ́n lá lè ṣe general text náà ni wọ́n lò òun náà ni pé àwọn lẹni tó ṣe pé ó gbọ́tán dárúkọ mi tí ó ṣe àsàlátù fún mi àwọn tọ́lẹ̀ sọ pé ká mọ́ ṣe ntáwọn náà dúró lórí òun ni pé ìgbà tí wọ́n bá ń ṣe hútbà lọ́wọ́ wọ́n ní ká mọ́ sọ ọ̀rọ̀ so ẹni tó dẹ̀ ń gbọ́ hútbà yìí tó ń sọ̀rọ̀ ni ṣùgbọ́n àwọn tán ní ká ṣe wọ́n ní kò sọ síta inú ni ó sọ sí ṣùgbọ́n concentration lórí hútbà tí wọ́n ó wà very very important so kọ́nà ọba kí ó ṣàánú aláwàrán وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك